الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن سار على نهجهم <clears throat> إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته كفر الله سبحانه وتعالى أترى إكاتب يكون أشهد وعنبع محمد صلى الله عليه وسلم àbí Allah subhanahu wa ta'ala àṣẹ́kùbọ̀ ìkẹ́ rẹ̀ àtòrí ajẹ́jẹ́sán rẹ̀ kó bá ń bá wọn kò hábà àti gbogbo àwọn tí wọ́n bá wà lórí ìlànà nabi sallallahu alaihi wasallam pẹ̀lú dáadáa títóbi díjọ́ gbídà kìyàmà àbí Allah subhanahu wa kó mọ́sà fi ẹnì kọ̀ọ̀kan wa lépa bá wọn lónìí inshallah a tẹ̀síwájú lórí àlàyé tafsir wa tó jẹ́ pé nínú súra míì ọ̀nà ni a ti bẹ̀rẹ̀ ọ̀nà ni súratu Saf súratu Saf èyí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn súrà tó sọ̀kalẹ̀ fún anábì sallallahu alayhi wa sallam nílùú madina ọlọ́run bá lè kẹ́lá sọ súrà yìí kalẹ̀ fún anábì muhammad sallallahu alayhi nílùú madina ó jẹ́ pé àkòrí iṣẹ́ tí sóra yìí wá jẹ́ òun náà ni láti ṣe àwọn èèyàn lójú kòkòrò lórí ìran ẹ̀sìn ọlọ́wọ́n bá àdìkì ọlá lọ́wọ́. ọlọ́wọ́n bá àdìkì ọlá sọ sóra yìí kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam látara ìbéèrè táwọn sàábé àwọn kan náà àwọn sàábé ànábì ridwanullahi alayhim tí wọ́n ń kóra wọn jọ tí wọ́n sọ pé àwọn fẹ́ lọ lè béèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam àwọn fẹ́ kí ànábì sallallahu alayhi wa kó sọ iṣẹ́ tọ́lọ́mọba àdìjọ́lá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn iṣẹ́ olóore ibi ni wọ́n ti ń sọ eléyìí láàrin ara wọn òun náà ni anabi sallallahu alayhi wa sallam anabi di ránṣẹ́ pè wọ́n anabi wa ka odidi suratu sọf anabi ka fún wa gẹ́gẹ́ bó ṣe wà nínú hadithu ti alimam ahmad rahimahullah tí wọ́n gbà wá tí wọ́n mú wá nínú sahihu inú musnadu wọn inú hadithu abdullahi bin salam radiyallahu anhu ìṣẹ̀lẹ̀ yìí ọ̀nà ló ṣẹlẹ̀ tí ọlọ́run bá adékè ọlá fi sọ súra ìkàlẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam tabawo súra náà á rí pé àyà tí ń bẹ nú ẹ̀ ó jẹ́ àyà mẹ́rìnlá olówànú súra yìí súra yìí ó wà nínú àwọn súra tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣe fún Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ pẹ̀lú sabbaha lillah àárí súra míì tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú yusabbihu lillah gẹ́gẹ́ bí suratul jumu'ah ọlọ́run bá lè kí ọlá sọ súra ìkalẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣàfihàn ilẹ̀ ìṣàfọ̀mọ́ ọlọ́run bá lè kí láti ọwọ́ gbogbo àwọn ẹ̀dẹ́ ọlọ́wọ́n ọba àlejò ọlá pátápátá àwọn àlìjẹnú ni àwọn ẹranko ni àwọn irúgbìn ni gbogbo ẹ̀ pátápátá ọlọ́wọ́n ọba àlejò ọlá fi rinlẹ̀ pé ogun tí ń bẹnu sánmà àtìlẹ́lẹ̀ òun náà ní sáfọ̀mọ́ fọlọ́wọ́n ọba àlejò ọlá ọlọ́wọ́n ọba àlejò ọlá sọ fún wa a'udhu بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين الله بارك الله صفوة نبرة سورة أني إيه؟ سبح لله ما في السماوات وما في الأرض الله بارك الله نبقى وانكتن بأنه السماء وما في الأرض àti gbogbo nǹkan tí ń bẹ nù lẹ́ẹ̀lẹ̀ pátápátá wọ́n ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba àdìkíọ́lá ìsàfọ̀mọ́ tí wọ́n sàfọ̀mọ́ fún ọlọ́run ọba àdìkíọ́lá yìí ó kó gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run ọba àdìkíọ́lá dá sí sámà àtàwọn ẹ̀dá tọ́lọ́run ọba àdìkíọ́lá dá sílẹ̀ ó kó jọ sínú nínú àwọn ẹ̀dá tó wà ní sámà òun náà ni ìràwọ̀ wà òun náà ni àwọn òun naa ni wà òun náà ni òṣùpá wà òun náà ni àwọn màláíkà wà ọlọ́run bá wá ní gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ń sánmà àtàwọn eríṣiríṣi nínú àwọn ẹ̀dá míì tọ́lọ́run bá àlejòlá dá tó jẹ́ pé wọ́n bẹ ní àwòwò sánmà tó jẹ́ pé àwọn fún wọ́n fọ ọlọ́run ọba àlekè ọlá mọ́ kó níbi gbogbo nǹkan tí kò tọ́ sọ́lọ́run ọba àlekè ọlá wọ́n fọ ọlọ́run ọba àlekè ọlá mọ́ kó níbi gbogbo àwọn nǹkan tí ó tàbùkù ọlọ́run ọba àlekè ọlá gẹ́gẹ́ bí kákéré agbára ọlọ́run ọba àlekè ọlá pé apá ọlọ́run ọba àlekè ọlá kò ká nǹkan báyìí wọ́n sàfọ̀mọ́ ọlọ́run ọba àlekè ọlá kò ń bẹ́ẹ̀ bákan náà ká gbé ẹ̀tọ́ ọlọ́run ọba àlekè ọlá fẹ́ dá mi ọlọ́run ọba àlekè ọlá ní gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ń sánmà àti lẹ́lẹ̀ wọ́n sàfọ̀mọ́ ọlọ́run ọba àlekè ọlá kò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí bó láti wá mọ̀ wípé kìí ṣe àwọn èèyàn nìkan lọ́lọ́wọ́n bá àlékè ń sọ wípé wọ́n sáfọ̀ mọ́ ọlọ́wọ́n bá àlékè tábàlọ́wọ́nú suratul Isra ọlọ́ọ̀bá àlekẹ́lá ń sọ fún abákan náà nínú àyà 44 ọlọ́ọ̀bá àlekẹ́lá ní tùsábìhù láhù samawatu sab' ọlọ́ọ̀bá àlekẹ́lá ní gbogbo àwọn sánmà méjèèjì pátápátá ni wọ́n ń ṣe àfọ̀mọ́ fọlọ́ọ̀bá àlekẹ́lá wàlárù àti lẹ́lẹ̀ wà máa ń fi hìn àti gbogbo ohun ń bẹ́ẹ̀ méjèèjì ogun tí ń bẹ́ẹ̀ nù àti gbogbo tí ń bẹ nù lẹ́lẹ̀ ọlọ́wọ́ba àdìkọ́lá ni wọ́n ń ṣe àfọ̀mọ́ kọ́lọ́wọ́ba àdìkọ́lá ọwá ní wà in min shay'in illa yusabbihu bihamdihi ọlọ́wọ́ba àdìkọ́lá ní kò sí nǹkan kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́ba àdìkọ́lá dá illa yusabbihu bihamdihi àyàfi kó jẹ́ pé àwọn nǹkan yẹn wọ́n ń ṣe àfọ̀mọ́ pẹ̀lú ìmọ̀ àfọ̀pẹ́ kọ́lọ́wọ́ba àdìkọ́lá ọlọ́wọ́ba àdìkọ́lá la tafqahuna tasbihahum ọlọ́run bá àdékẹ́ ọlá ní ṣùgbọ́n o la tafqahuna tasbihahum ẹ̀yin lẹ̀ lè gbọ́ àgbọ́yé báwo ni wọ́n ṣe ń ṣe àfọ̀mọ́fọ́lọ́wọ́ bá àdékẹ́ ọlá àwọn igi tí ń bẹ nù gbó wọ́n ń sàfọ̀mọ́ fọ́lọ́wọ́ bá àlékè ọlá tòun tà àwọn ewé tí ń bẹ wọ́n ń sàgbọ̀mọ́ fọlọ́wọ́n bá àlekè ọlá nínú àwọn ẹranko tí wọ́n jẹ́ ẹranko abìjà àtàwọn ẹranko míì tọ́lọ́wọ́n bá àlekè ọlá dá tó jẹ́ pé àwọn ń fà yàá fà gbogbo wọn pátápátá wọ́n ń sàgbọ̀mọ́ fọlọ́wọ́n bá àlekè ọlá ni àwọn ẹranko tí ń fẹsẹ̀ méjì rìn àwọn ẹranko tí ń fẹsẹ̀ mẹ́rin rìn gbogbo wọn pátápátá wọ́n ń sàgbọ̀mọ́ fọlọ́wọ́n bá àlekè ọlá àwọn ẹranko tí wọ́n ń bẹ nínú omi bí ẹja ẹ àtàwọn ọ̀ràn eríṣiríṣi àwọn nǹkan tọ́lọ́wọ́n bá àlejò ọlá dá sínú omi ọlọ́wọ́n bá àlejò ọlá ní gbogbo wọn pátápátá ni wọ́n ń sàfọ̀mọ́ fọlọ́wọ́n bá àlejò ọlá kò sí ìtò takú nínú wọn ipa àwọn onísàfọ̀mọ́ fọlọ́wọ́n bá àlejò ọlá ṣùgbọ́n ọlọ́wọ́n bá àlejò ọlá ní àlè gbọ́ àgbọ́yé báwo ni wọ́n ti ń sàfọ̀mọ́ fọlọ́wọ́n bá àlejò ọlá agbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ ibi ni wọ́n fọlọ́wọ́n bá àlejò ọlá mọ́ tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ó dìdú tọ́lọ́wọ́n bá àlekè ọlá gbé ìwọ̀ kọ́lọ́rùn àtàwọn àlìjẹ̀nú wípé agbọ́dọ̀ máa ṣàfọ̀ mọ́ ọlọ́wọ́n bá àlekè ọlá ní gbogbo ìgbà a máa ṣàfọ̀ mọ́ ọlọ́wọ́n bá àlekè ọlá pẹ̀lú gbólóhùn tá a bá ń sọ jáde lẹ́nu pé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar àwọn gbólóhùn yìí gbólóhùn téèyàn fi ń fọ ọlọ́wọ́n bá àlekè ọlá mọ́ ni gbólóhùn téèyàn fi ń dúpẹ́ fọlọ́wọ́n bá àlekè ọlá ni òun náà tó fi wà nínú ìrántí tá ànábì sallallahu alayhi wa sallam máa ṣe láàárọ̀ àti nírọ̀lẹ́ ànábì a máa ṣe subhanallahi wa bihamdihi subhanallahi wa bihamdihi ànábì a máa ṣe nígbà ọgọ́rùn-ún láàárọ̀ bákan náà ànábì a máa ṣe nígbà ọgọ́rùn nírọ̀lẹ́ eléyìí náà ń túmọ̀ pé àjẹpẹ́tù láàsì ló jẹ́ fún wa ká máa ṣàfọ̀mọ́pọ̀lọ́ ọba àlekíọ́lá tá a bá wà lórí ìrun tá a bá ń kírun nígbà tá a bá wà lórí ìtẹ̀kọ̀kọ̀rọ̀ tá a wà lórí ìrùkú a máa sọ pé subhana rabbi al-azim gbímá ọlọ́run ọba àlejòọlá ọba tó tóbi tá a bá wà lórí ìforíkalẹ̀ a máa sọ pé subhana rabbi al-a'la mímá fọlọ́run ọba àlejòọlá ọba tó jẹ́ pé òun náà ló ga jù gbogbo àwọn gbólóhùn yìí ìsàfọ̀mọ́ ọlọ́run ọba àlejòọlá ni pẹ̀lú orí pẹ̀lú àwọn èèyàn ní ma sọ pé subhanallah kó tún wá máa ń ferí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àlékiọlá èèyàn gbọ́dọ̀ máa sọ pé subhanallah kó tún wá máa gbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àlékiọlá èèyàn gbọ́dọ̀ máa sọ pé subhanallah kó tún wá máa wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ nǹkan míì ti gbólóhùn tí ń subhanallah ẹ̀ bá a bá ti ń wí jáde bá tẹ́kan náà òun náà láàmà ṣe kí ni òun náà láàmà ti tẹ́tọ̀ a máa rí pé iṣẹ́ ọwọ́ wa ń sàfọ̀mọ́ fọlọ́wọ́ bá àlejò ọlá eléyìí ni ó máa ṣe kí ni ni ó máa túmọ̀ pé àtẹ̀lé àti ọlọ́wọ́ bá àlejò ọlá ọlọ́wọ́ bá àlejò ọlá pa wá láṣẹ inú àwáyà inú alukur'an ọlọ́wọ́ bá àlejò ọlá ní sábì hisma rabbikal a'la ọlọ́wọ́ bá àlejò ọlá ní sàfọ̀mọ́ fún orúkọ ọba rẹ̀ ọba tó jẹ́ pé òun náà ló ga jù níbò míì ọlọ́ọ̀bá àríkẹ́lá ní fàtẹ́bí bí hàbí rọ́bíkà wọ́stẹ̀fìr ọlọ́ọ̀bá àríkẹ́lá ní máa sàfọ̀mọ́ pẹ̀lú pé kó máa dúpẹ́ fún ọlọ́ọ̀bá àríkẹ́lá wọ́stẹ̀fìr kò sì máa wà ní aláforíjì tó a jẹ́ pé ìsàfọ̀mọ́ fọ́lọ́ọ̀bá àríkẹ́lá yìí nǹkan kan ni tó di dandan lórí gbogbo ẹ̀dá pátápátá ẹ̀dá tó bá wá kọ̀ tí ò bá sàfọ̀mọ́ fọlọ́wọ́n bá àlékè ọlá irú ẹni bẹ́ẹ̀ tó bá ti jọ gbéra kìyàmà ọlọ́wọ́n bá àlékè ọlá ó fi ìyà ẹlẹ́ta ẹlẹ́ro yóò fi jẹ wọn ọlọ́wọ́n bá àlékè ọlá ń sọ fún wa ipe gbogbo ẹ̀dá tí ń bẹ ń sánmà àti gbogbo ẹ̀dá tí ń bẹ nílẹ̀ ẹlẹ́ wọ́n ń sàfọ̀mọ́ fọlọ́wọ́n bá bá àlékè tó lè borí agbára Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá alikọ́lá ó lágbára alẹ́bí al-aziz alẹ́bí la yaghlibuhu ahad ọba tó tóbi ọba tó lágbára tó jẹ́ pé kò sẹ́nìkan tó lè borí ọlọ́wọ́ bá alikọ́lá òun náà ló ní a máa sàfọ̀mọ́ fóun lọ́lọ́wọ́n bá àlejò ọlá níbi àwọn ìdẹ́ẹ̀dá tọ́lọ́wọ́n bá àlejò ọlá dá òun náà ló fà á tó jẹ́ pé a ní rí kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá àlejò ọlá dá tọ́lọ́wọ́n bá àlejò ọlá ò dá ní dáadáa ọlọ́wọ́n bá àlejò ọlá dá àwọn èèyàn à ń rìn lórí ẹsẹ̀ wa méjèèjì à ń lo apá wa méjèèjì alójú méjì alétí méjì ó wá fi gbogbo ẹ̀ pátápátá sí àyè tó ṣe déédéé ọyọ kọ̀ọ̀kan tá a bá rí èèyàn kan lónìí tá a bá pàdé ẹnìkan tó wá lójú ẹyọ kan tójú rẹ̀ wá wà níwájú á rí pé yóò ṣe kíni á rí pé yóò dẹ́rù bà wá nítorí pé ọlọ́run bá àlejò ọlá dá wa ó wá ṣe kíni ó wá ṣe wá ní ó ṣe ìjẹ́dá ó ṣe ní déédéé ó ṣe ní dọ́gbàdọ́gbà gbogbo nǹkan pátápátá ọlọ́run bá àlejò ọlá gbé e síbi tó yẹ kó wà ó gbé báyìí e rẹ̀ ọlọ́run bá àlejò ọlá wá ní yá ayyuhal ladhina amanu

ipe kádàrá ọlọ́run bá àlejò ọ láti kọ àkọọ́lẹ̀ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ láyé sálìkì àmọ́ òfin dé ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá àlejò ọlá ní gbàtẹ́ ti wá nígbàgbọ́ lima taquluna ma la taf'alun kí ló dé tẹ́ ẹ̀ wá ń sọ ìǹtẹ́ kí ló dé tẹ́ ẹ̀ ń sọ jáde lẹ́nu kí ló dé tẹ́ ẹ̀ ń sọ ohun tẹ́ ẹ̀ ní í ṣe kí ló dé tẹ́ ẹ̀ ń wí jáde lẹ́nu àwọn míì nínú àwọn onítafsir wọ́n ní ọlọ́run bá àlékè ọlá ń bá àwọn tí wọn ò jagun tó máa wá darí tó máa darí ojú ogun ọkàlùkù náà máa wá sọ̀rọ̀ á lójú ogun yóò máa sọ pé dọ̀rọ̀bùtù mo nà ẹnìkan mo nà á nìkan lójú ogun pàtàlùtù èmi náà pààyàn kan báyìí lójú ogun ṣùgbọ́n irọ́ nípa ó náà kàn sọ láàrin àwọn èèyàn tí wọ́n fi lè ṣe kí ni tí wọ́n fi lè rò kóun náà gbìyànjú lójú ogun ni ọlọ́run bá àdékẹ́lá wa ní lima taquluna ma la taf'alun níta ẹ̀ ṣe kí ló fà á tẹ̀ ẹ̀bí ṣe kíni èsì tẹ̀ ń sọ kí ló tẹ̀ ń sọ jáde lẹ́nu àwọn míì sọ pé nígbà tí àwọn sàábé tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń béèrè pé ẹja lọ́gbà nàbì sallallahu alaihi wasallam kánàbì ó tọ́ka wa sí iṣẹ́ tó lóore jù iṣẹ́ tó lọ́wọ́ bá àdékẹ́lá nífẹ̀ẹ́ ọlọ́run bá dìgbò láwọn fún wọn létí pé lèmọ̀tàkúlù náà látọ̀fàlùn tá a bá sọ iṣẹ́ tó lóore jù fún yín iṣẹ́ tó dáa jù ẹ ǹjẹ́ lè ṣe kí ló dẹ̀ ń sọ jáde lẹ́nu ǹjẹ́ ẹ̀ ní ṣe ẹ̀ ń béèrè ipe iṣẹ́ wo ló dáa iṣẹ́ wo lọ́lọ́run bá dìgbò ọlá nífẹ̀ẹ́ sí jù ǹjẹ́ nígbà tá a bá sọ iṣẹ́ náà fún yín ǹjẹ́ lágbára láti ṣe kí ni ẹ lè ṣe kò sì ẹ̀kẹ́ ṣe ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlásọ́lẹ̀ ìfún wa láti fi kìlọ̀ fún wa ipe gbogbo àwọn nǹkan tẹ́yìn bá ti ma kóhùn ní ṣe nínú àdéhùn kò gbọdọ̀ gbádéhùn rẹ̀ ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlásọ́lẹ̀ ìfún wa káfí lọ lè mọ̀ ipe gbogbo tẹ́yìn ò bá ní kápá láti ṣe èèyàn kì í sọ jáde lẹ́nu pé ìṣe nǹkan báyìí anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa nínú hadithu rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ayatul munafiqi salat ànábì ní àmì àpẹẹrẹ tá a máa fi ń ma àwọn mùnáfìkì ànábì ní àpẹẹrẹ mẹ́ta ni ìdá hajjata kadab ànábì ní àpẹẹrẹ tá a máa fi ń ma mùnáfìkì òun náà ni nígbà tó bá sọ̀rọ̀ irọ́ ni ó pa irọ́ ni ẹ̀rí ọlọ́ọ̀bá àdìkẹ́lá sọ pé wàyídà àlàkùn lẹ̀dínà àmànú qalu amanna. tí wọ́n bá pàdé àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ fún ọlọ́wọ́ bá àlejò ọlá kọ́ọ́lù àmànà níbi ọmọ jáde lẹ́nu wọn náà ni pé agbọ́lọ́wọ́ bá gbọ́ irọ́ náà ti pa àwọn tó kù àwọn yòókù wọn tí wọ́n jọ wá sọ fáwọn pé àwọn àjọwà náà ni àwọn tẹ́ ẹ̀rí tá à ń sọ fúnpa agbọ́lọ́wọ́ bá àlejò ọlágbọ́ àwa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni inú àwọn àpẹẹrẹ tá a máa fi mọ mùnáfìkì òun náà ni pé tí wọ́n bá sọ̀rọ̀ ẹ irọ́ òun náà lẹ́bàá ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì wà ìdá wàhádà akhlaf anábìíní tí mùnáfìkì tó bá ṣàdéhùn akhlaf yóò yapa àdéhùn yẹn òun náà ni ó ṣàdéhùn ó sì ti mọ̀ síwájú kó tó sàdéhùn sí pé àdéhùn tó hùn ní ṣe kíni àdéhùn tó hùn ní pè ní ìwọ́n tó ní kí n wá lágùn mẹ́wàá àárọ̀ ó sì mọ̀ pátágùn mẹ́sàn-án ló ti jáde lé ó mọ̀ fún lásìkò yẹn ni àsìkò tó mọ̀ pé kò ní bá ọ lé ayatun min ayatil munafiq àpẹẹrẹ kan ni àmì kan ni nínú àwọn àmì tá a mọ̀ fi mọ̀ mùnàfìkì ọmọlúwàbí ìmọ̀ pé àdéhùn nígbà tó bá ṣe ni nígbà tó bá ṣàdéhùn anjaza al-hurru ma wa'ada ẹni tó bá jẹ́ ọmọlúwàbí tó bá ṣàdéhùn yóò ṣe ni yóò pàdéhùn rẹ̀ àìpàdéhùn yìí tó jẹ́ ọ̀kan nínú àwọn àpẹẹrẹ mùnáfìkì ó ti wá wọ́pọ̀ láàrin àwa mùsùlùmí náà ká ṣàdéhùn ká má ṣe kí ni ká má pé àdéhùn náà pàápàá jùlọ kásàdéhùn lórí àsìkò ẹjá pàdé lágbo báyìí o ẹ àti wá sọ àsìkò di ipe tá a bá ti sọ pé ká pàdé lágbo mẹ́wàá aago mọ́kànlá là ń sọ wọn wà ní African time sọ àjẹpẹ́ Africa ò ládéhùn ẹ Africa ni máa ń ṣe kínni Africa ni máa ń sọ̀rọ̀ tẹ̀ ní babẹ́ ìtumọ̀ rẹ̀ nu òun náà ló fà á tó fi jẹ́ pé tẹ́bárí tán bá dá àsìkò wọ́n wà ní aago mẹ́wàá ẹ̀ wọ́n tó wá fi sínú bírákẹ́tì pé north african time ìtumọ̀ yìí náà ni pé aago mẹ́wàá la fẹ́ bẹ̀rẹ̀ o kì í ṣe kíni east african time ìmọ̀ wá ń jọ ẹ̀ lójú pé àwọn tó síbẹ̀ wọn náà pé north african time tó bá tó wá dé wọn àní ẹ̀jẹ̀ ká tún rọ̀ṣẹ̀ fáwọn èèyàn díẹ̀ sí àwọn èèyàn sì ju méjì mẹ́ta lọ sóde ẹ̀yà tún ní sùúrù àwa gan là ń ṣe kíni àwa là ń ran àwọn èèyàn lọ́wọ́ lórí àtìmọ́ládé wọn aago mẹ́wàá la fẹ́ bẹ̀rẹ̀ táago mẹ́wàá bá ti lù tó bá jẹ́ pé èèyàn kan ṣoṣo ló wà ń bẹ̀ ká bẹ̀rẹ̀ tó bá di lọ́la àwọn míì tó bá dé bá wọn wọ́n ti mọ̀ pé aago mẹ́wàá òun náà lè jẹ́ àwọn bàtà ní ẹja rí tí wọ́n dago méjìlá aago mẹ́wàá bọ̀ aago mẹ́wàá bọ̀ náà ó ti kíni wúrò ṣẹ̀ so anabi sallallahu alaihi wasallam anabi ní tá a máa fi mọ̀ mùnáfìkì inú ẹ̀ òun náà ní kíni òun náà ní pé tó bá ṣàdéhùn yóò yá pàdéhùn anabi ní wàyídà wàyídà túmìnà khan tẹ́bá wá sí kíni tẹ́bá kọkàn tẹ́ tẹ́bá gbá tẹ́bá gbé ẹ bá gbé àmánà sí lọ́dọ̀ ẹ fi bàbá fipamọ́ tẹ́bá gbé sí lọ́dọ̀ khan anabi ní yóò jàmbá yìí. yóò jàmbá ni kí ni àdéhùn tó tó kí ni àmánà tó tó àmánà islam àmánà iman àmánà tawhid tọ́lọ̀ ọba àdékọ́lá gbélé gbogbo alọ́wọ́ táwọn mùnáfìkì àtàwọn gèfèrí wọ́n wá jàmbá àmánà tọ́lọ̀ ọba àdékọ́lá gbélé wa lọ́wọ́ inna aradna al-amanata ala samawati wal ard wal jibal fa abayna an yahmilnaha wa ashfaqna minha wa hamalaha al-insan innahu kana zọlúmán jahula àmọ́ náà tọ́lọ̀ ọba àdékọ́lá gbélé ọmọ ènìyàn lọ́wọ́ so anábì sallallahu alaihi wasallam anábì ní nínú àwọn àpẹẹrẹ táàmù fi mọ̀mọ́ náà fi kiri kálíwá sọ́ra wa kò níbẹ̀ ó náà lọ́lọ́wọ́ ọba àdékọ́lá fi wá sí kíni ló fi pè wá àwọn tá a jẹ́ mùmìnì ìtumọ̀ eléyìí náà ni pé ẹ tó bá jẹ́ mùmìnì òdodo àwọn wàbá ìyá bá lára rẹ̀ tọ́lọ̀ ọba àlejò ọlọ́ba pé àwọn mùmí ní òdodo ní alukur'an ibòmíì ọlọ́ọ̀ba àlejò ọlọ́ba ẹ̀sìn kí ni ó fẹ́ kọ́ nǹkan kan ní ẹ̀ nǹkan tó jẹ́ pé a gbọ́dọ̀ máa bá lára ẹni tó bá pera rẹ̀ ní mùmí ní ibòmíì tọ́lọ̀ ọba àlejò ọlọ́ba pé àwọn tó nígbàgbọ́ tó pé àwọn mùmí ní ọlọ́ọ̀ba àlejò ọlọ́ba fẹ́ pa wọ́n láṣẹ ó fẹ́ pè wọ́n lọ síbi àwọn nǹkan kan ní tó jẹ́ pé ó yẹ ká máa bá lára ẹni tó bá pera rẹ̀ ní mùmí méjì náà láàmà rí inú alukur'an ṣùgbọ́n bí eléyìí ọlọ́run bá àlejò ọlápè wá láti lè ṣe kí ni láti lè kọ ibi ò dáa fún wa lima taquluna ma la taf'alun eléyìí ìsìfàámù ni ó wá níwá ìbéèrè ni àmọ́ ìbéèrè takò ni ẹ̀rí eléyìí náà bẹ ní ìmọ̀ ń èdè yorùbá yorùbá máa sọ pé kí tó máa ń ṣe báyìí kí tó máa ń ṣe báyìí ó wá níwá ìbéèrè ni.

ọlọ́ọ̀bá àlejòọ́lá ní eléyìí ìmọ̀ sọ tẹ́yìn ò ní ṣe jáde ìmọ̀ sọ jáde lẹ́nu kabura maqtan inda Allah ọlọ́ọ̀bá àlejòọ́lá ní ó tóbi ní ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala o tobi ni an ma ṣe ma sọ ohun tẹ́ẹ̀ ní ṣe ohun kẹmọ wá wíjáde lẹ́nu ọlọ́wọ́n bá àdéjọ́lá ní eléyìí ó burú níwájú ọlọ́wọ́n bá àdéjọ́lá tí nǹkan bá burú níwájú ọlọ́wọ́n bá àdéjọ́lá bẹ́ẹ̀ bá wá ṣe ohun tó burú tọ́lọ́wọ́n bá àdéjọ́lá nìkan yìí ò da ìgbà tó burú jáì ó túmọ̀ pé èèyàn ti kíni èèyàn ó lẹ́tọ̀ọ́ sí ìjìyà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala látara pé kíni látara pé èèyàn ti tọ́lọ̀ ọba àlejòlá ní amọ̀sí ọlọ́ọ̀ba àlejòlá wá ní inna Allaha dájúdájú Allah subhanahu wa ta'ala yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffa ọlọ́ọ̀ba àlejòlá ní dájúdájú èmi ọlọ́run ọba tó ga tí ó sì nǹkan kan tó ga tó ọlọ́ọ̀ba àlejòlá ní òun nífẹ̀ẹ́ àwọn tó jẹ́ pé yuqatiluna fi sabilihi àwọn tí wọ́n máa ń jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala saffan tí wọ́n wá sí kí ni wọ́n tó ẹ́ wọ́n wà wọ́n kálukú wọn wọ́n wà lórí sáfù tí wọ́n bá fi wọ́n sí wọ́n wà lórí ibi wọ́n bá pa wọ́n láṣẹ lójú ogun wọn ò ní fi ààyè wọn ò ní kó láàyè tó jíṣẹ́ ọlọ́wọ́ bá àlejò ọlápá wọn láti pé ẹdúró síbí ìgbẹ́ náà ó dùn sí ọlọ́wọ́ bá àlejò ọlá ní òun nífẹ̀ẹ́ wọn àwọn tó jẹ́ pé kí ni wọn a máa jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá àlejò ọlá wọn ò dúró wá mú sórí sáfù tí wọ́n bá fi wọ́n sí ka'annahum bunyanun marsus tẹ́ẹ̀ bá rí wọn tí wọ́n dúró lójú ogun báyìí ẹ ọlọ́run bá àdìjọlá ní wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ilé a kọ́ tá a wá sí kíni tá a wá sọ papọ̀ mọ́ra wọn ògiri tá a sí kíni ògiri tá a mọ a wá sọ papọ̀ mọ́ra wọn gẹ́gẹ́ bí yóò ṣe straight gẹ́gẹ́ bí yóò ṣe straight tí ò ní ṣe kíni tí kò ní yọ tí ò ní yọ síra wọn ọlọ́run bá àdìjọlá ní òun nífẹ̀ẹ́ àwọn tó bá máa ṣe bẹ́ẹ̀ anábìyà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithu tí ó wà nínú sunanu eh, musnadu imam ahmad hadithu abu sa'id al-khudri radiyallahu anhu ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní salatun yadhaku allahu ilayhi anabi sallallahu alayhi wa sallam ní àwọn mẹ́ta kan bẹ tó jẹ́ pé ọlọ́run ọba àlejò ọlá máa sí wọn ọlọ́run ọba àlejò ọlọ́run rẹ́ẹ̀rì sí wọn ẹni àkọ́kọ́ anábì sallallahu alaihi wasallam ní ar-rajulu yaqumu min al-layl anábì ní kan mùsùlùmí kan tó wá dìde lóru gbogbo àwọn èèyàn ti sùn àwọn sùn wọ́n hanrun àwọn sùn falala òun wá dìde lóru ìwà ń ṣe kíni ìwà ń yẹn náfìlà ń ṣe qiyāmu layl ìwẹ̀ ni bẹ́ẹ̀ bá àlekẹ́ ẹlẹ́ẹ̀kejì Ànábì sallallahu alaihi wasallam ní walqawm àtàwọn àjọ ìdàtọ́kù lè sọ̀rọ̀ àti nígbà tí wọ́n bá ti kíni nígbà tí wọ́n bá tó sáfù fún wọn. eléyìí náà ló fà tó fi jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam nígbà tí àsìkò òun nígbà tí wọ́n anabi sallallahu alayhi wa sallam àti wọn sọ pé gan ipe inna allaha la yanzuru ila as-saffi al-mu'waj aw kama qala anabi sallallahu alayhi wa sallam máa sọ pé ọlọ́wọ́n bá àdékè ọlá kì í wo sáfù tó bá wọ̀ o òun náà ló fà tó fi jẹ́ pé anabi kọ́kọ́ máa ń segin ni yóò kọ́kọ́ sọ fún wa pé ẹ̀tọ́ sáfù yín kó dọ́gba o haago bayna al-manakibi eh, wal aqdam ẹ jẹ́ kí èjìká yín àti kìkì sí ẹ̀yìn ó segin ni ọkọ̀ kan ra wọn o anábì àmọ́ sọ pé la taktalifu fataktalifa qulubukum anábì àmọ́ sọ pé ẹ má yapa ara yín o níbi sáfù ẹ má ṣe sáfù yín wọ́ o fataktalifa qulubukum kó mọ̀ wá ti sábà bí tọ́kàn yóò fi wọ́ anábì ó tún máa sọ pé tàrọ́ọ̀sù ẹ jẹ́ kí sáfù yóò ṣe kíni kó dúó déédéé kó ṣe kíni kó dọ̀gba ara wọn gbogbo eléyìí láti bá àbíṣe kíni láti pé káfílẹ̀ bá àṣekò ń gẹ́ káwà nú àwọn tọ́lọ̀ ọba àríkẹ́ olóòsì gíní tí ó rẹ̀ ní sí ni ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá máa rẹ̀ ní sí anábì ní wọ̀lùkọ́ùn ìdà sọ́fù lèrìkìtà àtàwọn ìjọ àtàwọn ìjọ mùsùlùmí ẹ nígbàtán bá ti gíní nígbàtí gbogbo wọn bá tóra wọn jọ lèrìkìtà láti lè bá ti gíní láti lè bá jagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba àríkẹ́ ọlá anabi ní àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́wọ́ bá àdìkọ́lá máa ń ṣe kíni ọlọ́wọ́ bá àdìkọ́lá máa rẹ́ẹ̀nì sí wọn. ọlọ́wọ́ bá àdìkọ́lá wá ní wàyí kọ́lá Musa lè kọ́ òmìnì ọlọ́wọ́ bá àdìkọ́lá wá fẹ́ sọ̀rọ̀ fún wa nípa anabi Musa aleyhi salam ọlọ́wọ́ bá àdìkọ́lá fún wa ní làbárì nípa anabi Musa ọ̀kan nínú àwọn ẹrú ẹ̀ ọ̀kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àdìkíọ́lá ẹni tó jẹ́ pé òun náà ni kalimullah òun náà ni ẹni tí ọlọ́run ọba àdìkíọ́lá bá sọ̀rọ̀ tó jẹ́ pé kò sí ohun gbígbọ̀ láàrin rẹ̀ àtọ́lọ́run ọba àdìkíọ́lá nígbàtí ànábì Mùsá ń sọ fún àwọn ìjọ rẹ̀ pé yá kọ́ọ̀lù ẹ̀yin ìjọ mi ẹ̀yin tọ́nà ọba àdéjọ lágbé mi dìde sí límàtù zúùnà ni èsè kí ló dé tẹ̀ ń kó nira bá mi kí ló dé ń fara ni mí ànábì Mùsá wá sọ fún wa pé wàkọ́ tá àdàmúnà á ní rasulullahi ilaykum ẹ̀yin náà sì mà ẹ̀yin ìjọ mi ẹ̀ máa ipe òjíṣẹ́ ọlọ́wọ́ bá àlékè ọlá òun náà ni mo jẹ́ fún yín nítorí pé ànábì Mùsá alayhi salam nígbà tó ọlọ́wọ́ bá àlékè ọlá gbé ìdìde ọlọ́wọ́ bá àlékè ọlá gbé ìdìde láàrin àwọn tí wọ́n àwọn bọ gíbọ̀ pẹ̀ àwọn tó jẹ́ pé àwọn òpìdán ni wọ́n ọlọ́wọ́ bá àlékè ọlá wá gbé ìdìde ìrìn àjò anábì Musa alayhi salam anábì Musa náà ló yẹ ká máa pè ní ẹni ọlọ́run pa ẹni tó jẹ́ ọ̀tá anábì Musa tọ́lọ̀ tó yẹ pé nítorí anábì Musa alayhi salam òun náà ló fi ṣòfin nínú ìlú ipe gbogbo ọmọkùnrin tó bá ti bí ẹ máa pa wọn ẹ máa pa wọn nígbà wọn bẹ̀rẹ̀ sí pa wọn wọn bẹ̀rẹ̀ sí pa wọn wá tọdún kan atúpadà wá wòye pé tá a bá pa gbogbo àwọn ìjọ yìí tán torí pé àwọn ìjọ ànábì Musa àlẹ́ ìsàlámì tí ìran ànábì Musa àwọn ni àwọn ìjọ tí àwọn ìjọ fìràáwò wọ́n ń ṣe kí ni wọ́n mú wọn sìn wọ́n fi àjẹ wọn àwọn náà wọ́n máa lò láti fi ṣe kí ni láti fi ṣe àwọn iṣẹ́ tó le tó le àwọn náà fi ń sọ ọmọ ọ̀dọ̀ àwọn náà fi ń sẹ́rú gbàtọ́ wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ ọkùnrin àwọn kan wá ronú sí pé ọ̀dà nígbà tá àti ìmọ̀ àmọ́dédé ọmọ yìí àmọ́bọ́ ọmọ yóò sì ìgbà tí ó jáde tó àwọn kan ni wọ́n dífá adífá kan ló dífá fún fèrè bí ọmọ kan tó jẹ́ pé òun náà yóò pa ọlá fèrè áwùn rẹ̀ fèrè wa ni àtúbá ti rí bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ wà tí ti bí ni ó bí káàkiri gbogbo tó bá ti bímọ wọ́n ní àsìkò tí wọ́n fi Harun tó jẹ́ ẹ̀gbọ́n fún ànábì Musa alayhi salam àsìkò tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ ó wá dọdún kan nígbà tó padà yá ó wá ní à ah, nítorí ṣẹlẹ̀ ni pé ẹjẹ́ a máa pa wọn lọ́dún kan ká máa ṣe kíni ká máa já wọn sí lọ́dún kan tó gbé tá a bá pa ogun wọn tán àwọn náà láàbí ń tọ́ ọmọ ọ̀dọ̀ àsìkò tí wọ́n pa àsìkò tí wọ́n ní kí wọ́n máa pa wọ́n tí wọ́n ní kí wọ́n máa dá wọn sí àsìkò yìí ni wọ́n bí Harun òun Fírísítì àrùn ẹ̀gbọ́n ànábì musa aleyhisalaam ó wá di àsìkò tí ọdún tí wọ́n pa ló máa pa ogun ọmọkùnrin tó bá bí ọdún gangan òun náà ni wọ́n bí ànábì musa aleyhisalaam àwọn bí ànábì musa ìyá rẹ̀ bí kalẹ̀ tán ó di pọ́kùnrin ló ń bí ó di pé wàhálà dé ẹ wá ń dààmú báwo ló ń ṣe fẹ́ ṣe ọlọ́run bá àdìsọ́lá wá ránṣẹ́ sí ọlọ́run bá àdìsọ́lá wá ní ká àkótí tó bá wá kan àpótí wá gbé ọmọ náà síbẹ̀ tó bá ti wá gbé síbẹ̀ lọ́lẹ̀ jù sínú odò ọlọ́run bá àdìsọ́lá sọ fún ìyá rẹ̀ pé iná rọ́ọ̀dù ilé wọ̀já ìlú nílẹ̀ mọ̀tẹ́lì má wọ́rí padà sí kíni á padà já ọmọ yẹn padà fún ọ kọ́dà sọ sí kíni ìyá rẹ̀ ti ṣe kí ni ló fi gbé e ó wá sọ fún àbúrò rẹ̀ lóbìnrin àbúrò ìyá rẹ̀ ó wá ní máa bá máa bá ń tọpasẹ̀ rẹ̀ máa bá ń tọpasẹ̀ àpótí níbo lodò gbé lọ nígbà tọ́dọ̀ ó gbé lọ odò bá gbé lọ sọ́dọ̀ ẹ̀kúlé ọ̀tá rẹ̀ ẹ̀kúlé fìlà áwùn nígbà tó gbé dé ẹ̀kúlé fìlà áwùn nígbà táwọn èèyàn gbé àpótí yẹn jáde láti inú omi wọ́n sì wọ́n bá pa ń bẹ̀ wọ́n ẹ ọmọ lélẹ́yìn a bá gbé lọ nígbà wọn gbé lọ́dọ̀ fẹ̀ áwùn kò sí tó kù ẹ ju kí wọ́n ti kíni lọ kí wọ́n pa ṣùgbọ́n ìyàwó fẹ̀ áwùn ó ní látẹ̀kùtùlù ẹ má pa áwùn àtà ayẹ̀ ń àná àwọn tẹ̀kíláwó wàlàdà ó ní kúrọ́tù àìní lè wà lákà látẹ̀kùtùlù ó ní ìrẹ̀bá lè mi ọmọ yìí ìtutù ojú náà ni ó jẹ fún wa ìtàn sọ fún wa gókè làwọn so látara bẹ́ẹ̀ òun náà ni ìyàwó rẹ̀ tí wọ́n ṣe wọ́n pẹ̀tù sí pé má pa yóò máa jẹ́ ìtutù ojú fún mi ní wàlà yóò sì máa jẹ́ ìtutù fún wàlà ọlọ́run wá gbá abẹ́ fún ìyàwó fèrè áwù ṣùgbọ́n fèrè áwù nígbà tó jẹ́ pé òun ò kí àtẹ́lẹ̀ kò sínú ẹ̀mí ẹ̀ pé tí ìbá ti pé torí pé ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ló rọ̀ ó wá ní àtá ayé nfa àná ó sì ṣe kọ́mọ̀ yìí padà wúlò fún wa o ẹ́n fana bá a ha ọmọ yìí padà wá wúlò fún dání fún asia ìyàwó fìlà áwò àwọn náà tẹ̀ ìlà hu wàlàdà àrídẹ́ ìdìkọ́ káfẹ́ kan sí kínní ká sọ ọ́ dọ́mọ. ọwọ́ àgbà bẹ́ẹ̀ ọ̀dà òun bọ́ sí ìyàwó lẹ́nu àwọn afi mú àlẹ́ ìmúta wa ń bẹ pẹ̀lú wọn wọ́n wá ní kó lọ́lẹ̀ pé àwọn tí wọ́n máa fún ọmọ lọ́yàn àwọn abánikọ́ ọmọ lọ́yàn ẹ̀ lásìkò yẹn tán bá bíi máa ń gbà wọn ìyá tó fọ́ ọmọ lọ́yàn gan sí ààrẹ máa bẹ wọn a tún máa ṣe kíni wọn a tún máa rẹ́ǹtì àwọn tí wọ́n máa ń ṣe kíni àwọn pósítà mọ́dà àwọn tó máa báyàn fún yàn lọ́yàn gẹ́gẹ́ bí wọ́n ti ti fún ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé Halima ẹ̀ àtàdíyà olúfún ànábì sallallahu alaihi wasallam lọ́yàn àwọn abẹ́rẹ́ sí ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ sí gbé ọyàn sí ànábì musa lẹ́nu ọlọ́run bá ní wàhálà rọ́mìnà àlẹ́ ìlú màrọ́ ọ̀dẹ̀ gbogbo àwọn sábà ń gbọ́ sí lẹ́nu ọlọ́run bá ní akọ̀ọ̀kùn àjọgbà gbogbo làwọn sọ ọmọdé ògbọ́ yẹn yìí àbúrò rẹ̀ àbúrò ìyá rẹ̀ tí wọ́n ní sọ pàṣẹ rẹ̀ òun kàn yọjú ni ẹ èmi mọ àwọn kan ò tó jẹ́ pé tẹ́ bá fi lè gbé wọn tẹ́ bá gbà wọ́n tán bá yín fún ọmọ yìí lọ́yẹ̀ ó dá mi lójú pé ọmọ yóò gbọ́yà rẹ̀ ọmọ ẹni tó lè gbọ́ ọmọ yìí lè gbọ́yà rẹ̀ àwọn ọmọ ẹnìkan nígbà tí ó lọ ó bá lọ lè pèyà ànábì Mùsá wa ó wá pèyà ni Mùsá dé àwọn àyíntọ ọmọ yìí afẹ́tẹ́ bá fún lọ́yàn nígbà wọn gbọ́ ọmọ yìí tó gbọ́ ọmọ yìí ó bá jọ sòwò èló lẹ́sàn-án ẹ̀rí

àlẹ́ musa wa ń bẹ láàrin wọn ń bẹ láàrin wọn tí tó fi ṣe kínní àgbàdé síbẹ̀síbẹ̀ náà wọ́n sì mà ipe kínní wọ́n mọ̀ pé anabi musa aleyhi salam wọ́n mọ̀ pé kìí ṣe kínní kìí ṣe inú àwọn sáìdì ọ̀dọ̀ àwọn anabi musa wa ń anabi musa wa ń kọjá kan àwọn tí wọ́n jẹ́ àwọn ìran anabi musa àti tí wọ́n jẹ́ àwọn èèyàn fèrè áwùn àwọn méjì wá ń jà èyí tó jẹ́ ìta ànábì Mùsá wá pé ànábì Mùsá fásitì àdáyàtà wọlé ní ẹ mìǹkọ́ wìhì ẹ alàlẹ́bí mi nàá dùn wìhì fọwọ́kázà hù Mùsá ọ̀kọ́dọ̀ àlè èyí tó jẹ́ ìjọ ànábì Mùsá ló bá pé ànábì Mùsá pé dákun wá gbìyà mi dákun wá gbà mí ànábì Mùsá bá ti kiri àlẹ́bí ní sábà mú tọ̀hún ó ti gba ńgbà yá nù ó bá sùkú lè ó bá kú ó ṣe kú àlẹ́bí ní sáré ló wà dé àlẹ́bí sábà sá káàkiri ni wọ́n ń sá lọ lẹ́yìn àlẹ́bí ní sábà pàdé ẹnìkan ni wọ́n sọ pé yẹ̀rẹ̀ Musa òdodo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ wọ́n ti ń pèsè pèrè pé wọ́n pa ọ́ yá àti wá yá àti yá àti ìfara pípò sábà ń lọ àlẹ́bí sábà débi kan sílẹ̀ ti sú nígbà tó dé madiana ó délùú madiana ó wá bá bí àwọn èèyàn ṣe kí ni táwọn èèyàn fẹ́ràn lómi àwọn tí wọ́n jẹ wọ́n débi kànga ńlá wọ́n ti fẹ́ràn lómi ànábì musa débẹ̀ ó jókòó ànábì musa wá rí àwọn arábìnrin méjì kan tó jẹ́ pé àwọn kan dúró lẹ́gbẹ̀ẹ́ kan ni wọ́n ra dúró tàwọn àti ìlú fẹ́ràn tiwa lómi nísìn àti gbogbo àwọn yẹn bá lọ tán ó wá sọ fún anabi musa pé wà abúná shaykhun kabir kọ́lá bàbá tó bàbá wa bàbá tó bí wa àgbàlagbà ni àwọn kan ní anabi shuaib aleyhi salam wọn lòun náà ní bàbá àwọn arábìnrin méjì anabi musa wa bá wọn sí ní tí wọn fi ń lọ́bi dé omi àwọn méjèèjì wa ti kí ni wọn fẹ́ràn lómi nígbà wọn fẹ́ràn lómi musa àwọn àlọ́ alẹ́ musa wa lọ sí ìjòkó bì kan ó wá ní ìní ìlú máa àzálta ìláyà mi káyé ní pàkì ìdí ọlọ́run mo bùkátà sí gbogbo orí tó bá fẹ́ segin ni orí tó bá fẹ́ sọ̀kalẹ̀ fún mi mo ní bùkátà sí. àwọn adélé àwọn arúgbó fún bàbá wọn pé àpàdé ọkùnrin kan o à ọkùnrin yìí ní agbára púpọ̀ èèyàn ńlá ni èèyàn alágbára ni. bàbá wọn wá ó wá rán àwọn ọmọ yẹn wípé ẹ pé wàá fún mi alákùnrin tẹ sọ yìí ọwọ́ adé nínú àbí yẹ̀dùkú kàlí ẹ̀ díyàká ájẹ̀wà máa ń ta bàbá wa ní á ọ o olùfẹ́ segini olùfẹ́ san ọlẹ́sàn ìrànlọ́wọ́ tó ti fún wa àwọn adọ́dọ̀ anabi Shuaib alayhi nígbà tó dé bẹ́ẹ̀ ọwọ́ akó ọwọ́ arò fún anabi Shuaib yá tó aláìsàn ayé ìbìnrin fọkàn balẹ̀ ẹ́ ó sì kí ni ó làkó lọ́wọ́ wọn ìkànnà àwọn ọmọ wa ń sọ pé yá àbáti sàájírìhù inna khayra man ista'jalta laqawiyyu inna khayra man ista'jalta al-qawiyyu al-amin gbá ayà rẹ̀ kó máa ṣe kí ni kó máa bá wa ti jẹ́ nítorí pé ẹni tó lóore tó lè gba tí ó máa bá wa ti jẹ́ òun náà ni ẹni tó lágbára àbùkátà sagbára al àsìkò káàtà sí ẹni tó dégbé ẹni tó làkọ̀kàtà méjèèjì náà wọ́n di pé bẹ́lá anábì musa alayhi salam anábì musa wa bàbá bàbá bàbá anábì sọ ayé wa sọ fún anábì musa pé inni uridu an unkiha ihda ibnatayya àtẹ̀yìn àlá an ta'jurani àlá an ta'jurani samaniya hijaj ó ní ìsìn bẹ́lọ́kàn mi èrò mi ni pé ìkànnà àwọn méjèèjì ń fẹ́ mi fún ọ. ṣùgbọ́n o ó sì ní ó sì gbà fún ọdún mẹ́jọ fẹ̀yìn àti mọ́múta àtọ̀rọ̀ nǹkan nílẹ̀ indik tó bá mọ̀ fún wọ̀ tó fẹ́ parí tó pọ̀ ọdún mẹ́wàá tọ̀ yóò wà lọ́wọ́ rẹ̀ àmọ́ ìtẹ́mi tẹ́mi ti máa náà ní kíni òun sí anabi musa aleyhi salam àwọn ìtàkà sọ pé anabi shuaib aleyhi salam olókun lọ́pàá àwọn láti máa fi dáná jẹ ọ̀pá àdáná jẹ lásán ni lọ́wọ́ anabi musa aleyhi salam láì mọ iye ọdún anabi musa nígbà tó wá lo ọdún yẹn tán òun àtàwọn aráalé ẹ̀ wọ́n wá kó anabi shuaib wọ́n á sí lọ. nígbà tó di pé ilẹ̀ sú ànábì Mùsá wá rí òye iná lọ́kàkà ànábì wá sọ fáwọn fámìlì rẹ̀ pé ẹjọ́ lè bíbí mo rí òye iná ẹ bóyá yín ṣe kí ni ẹjẹ lọ na bóyá yín rí ògùn náà táàbì kaná àwọn àjílù alàlárí bùdà àbí tí débi náà gan látara bẹ̀ rọ́nà nígbà tó débẹ̀ nígbà tó dé àyè yẹn ní ó di àyè àmúta ọlọ́run bá àdébẹ̀lá wá sí kí ni ó wá pé ànábì Mùsá ibẹ̀ yẹn lànábì Mùsá ti ṣe kí ni ló ti mọ̀ kó ti ṣe ọlọ́run lò ọlọ́run bá àdébẹ̀lá wá sọ fún ànábì Mùsá pé èmi àná rọ́bùkà fáfilà àná àlẹ́ yìí èmi ti ń sọ̀rọ̀ ní olúwa rẹ o ó yà bọ́ bàtà rẹ méjèèjì ìnáka bìlúwádìí bilwadi muqaddas tó wà àyè tó wà yóò àyè tó tegini àyè tó lápàlẹ ni àyè tó mọni o bọba tààrí wà á nà sàtúkà fọtẹmí lima yóò ha mo ti wá sa ọ lẹsà ẹ ẹsà ọlọ́wọ́ òun náà ni yóò jíjẹ mo wá yàn ọ ló jíjẹ wàá gbọ́n tá a fẹ́ sọ fún ọ ọlọ́wọ́ bá àlejòlá wàá sọ fún wa níbi mọ̀ọ́sá pé àkòrí ni pé a fẹ́ Ah, àyà bá kan ànábì Mùsá ọlọ́fìlà ọ̀nà àti ọ̀gbẹ́rẹ́ mi bí yóò lágbára gan ẹ mo pààyàn láàrin wọn wà á ayé tòló ẹ̀rú bà mí kọ́mọ́lá àwọn òpè mí náà padà ọlọ́run bá àdìsẹ́ láwa ní má bẹ̀rù má fòyà àlẹ́ mi sáwá ní tó bá rí bẹ́ẹ̀ ó ní ahọ́n lọ́ọ́. ọlọ́run kọ́ àbí ọlọ́run bá àdìsọ ọlá pé ọlọ́run bá àdìsọ ọlá yan àárùn ọmọ ìyá àwọn kó yàn fún un kó ṣe fún mi kó jẹ́ àkúgbálẹ̀gbẹ̀ fún un wọ̀jà lé wà zírọ́n ní ààrùn àárùn àti tí àárùn náà fún mi tó bá jẹ́ tó jẹ́ pé tá a bá jọ wà ní ìmá ti ń tọrọ òun náà ni ó máa sọ pé òdodo ni tó sọ kó jẹ́ ní tí ó máa fún mi ọlọ́run bá àdìsọ ọlá wá gbà bẹ́ẹ̀ ọlọ́run bá àdìsọ ọlá yẹn ló àtiwọ́ àtẹ̀yìn méjèèjì àtẹ̀ tó bá tẹ̀lé yín ẹ̀yin lẹ́bùn yín ọlọ́ọ̀bá àti tẹ̀lé wọn fún àdébìmọ̀ bá pé alẹ́ àfà ọ̀pá ti ń tẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀ ọlọ́ọ̀bá àti tẹ̀lé pé lọ́wọ́ àdébìmọ̀ bá pé wọ́n máa ti kàbí ẹ̀ nínú kàyà Musa ìrẹ̀ Musa kí ni bẹ̀rẹ̀ wọ̀rẹ̀ tó fúlọ̀ fún rẹ̀ kọ́lá hiya àtọ́ọ̀yà wọ́n ni ọ̀pá mi ní ẹ̀ àtàwákàwọ̀ àléhà wà áhùṣù ni wọ́n sọ fún ọlọ́run bá àdìgbọ́lá pé ọ̀pá àlè ni èyí máa ń fi ọ̀pá àwọn gẹ́gẹ́ ni èyí máa fi èyí máa fi rọ̀gbọ̀ kú èyí máa lé lórí ọ̀pá yìí wà ni òun náà ni wọ́n fi ń taari àwọn àgùntàn mi ha máa owó kọ̀rọ̀ ó tún ní wọ́n fi ń ta àwọn nǹkan nílé ọlọ́run bá mọ̀ nípa ọ̀pá ọlọ́run bá ọba di kíni ọkọ̀ bá dejò àní sísá bá di kíni ọba ọba kọ̀ ọlọ́run bá di kíni láti padà wà má sá lọ má sá lọ ó yà mú ọ̀pá padà àní sísá bá bó ṣe mú ejò ọba di ọ̀pá padà ọlọ́run bá di kíni láti fọ́ abíyá rẹ̀ ọba abíyá rẹ̀ ọ̀fọ̀ ọba abíyá nígbà tó yọ jáde ọwọ́ rẹ̀ bá tàn mọ́lẹ̀ ọlọ́run bá di kíni láti àwọn àmì méjì ta fún ọ àwọn mòjísà méjì nù láti lọ sí kíni láti lọ lè kojú fìlà áwọn àlẹ́ ìmúta wá kó bìtìrà áwùn ọlọ́ọ̀bà àlejò láti lọ́dún bá wọn á ní àdú ìdáyàbà ní Ísírẹ́lì tú àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ fún mi wọ́n fi àjẹ wọn má òun náà ló lè bá fìrà áwùn náà fún fìrà áwùn náà wá ń sọ fún pé ìwọ Mùsá tẹ́bí náà kọ́lá ní tọ́jú rẹ̀ ní alámùrọ̀ bí kàbínà wà lìjà wọ́n làbí mínú òmùrí kàbínà ẹ̀yìn láàrin wá bì lẹ́yìn ìgbà náà ló wá wu ìwà ìwà tó wù látara ìwà tó wù yìí òun náà ló fi kíni òun náà ló fi dìbò sá lọ táàrí ọmọ ìwọ ló wá dé ní sísọ wa sọ fún wa pé ẹgbọ́ lọ́n gbọ́ ìwọ ló wá dé ní sísọ sọ fún wa pé ọlọ́run bọ̀ kò sóni àlẹ́ mi sá níbẹ̀ ní lóòótọ́ mo wà tí ò dáńgbà àwọn àmọ́ ìgbà tí mo ti sá fún yín tí mo sá lọ sọ́dọ̀ ọlọ́run àlejò ọlá ọlọ́run ni ta lọ́gbà tó ń sọ ń gà ọwọ́ àti tó ń bẹ̀rẹ̀ sí fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ ń fọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ ọ̀rọ̀ yẹn wá lágbára débi pé ọwọ́ á ní kílẹ̀ rí rẹ̀ gan àlejò fún sáwọn sọ fún pé tí máa mú nǹkan kan wá pọ̀ ńkọ́ tó sì clear tó gbà ó ní kíni ó ti ju ọ̀pá lẹ́nu ọ̀pá bá ti jò ah, ó ní Musa ìdá fẹ́ máa pa àtúwáyé tó léyìn ní àwa náà ní àwọn òkú ìdá fìràwọn náà wá pé àwọn òfin náà káàkiri gbogbo òlú ó ní ẹlọ́dẹ ti àwọn àgbà onídàwá àwọn apè wádé nígbà wọn pe àwọn àgbà onídàdé wọn wá kóra wọn jọ àwọn apè lọ fìràwọn ipe àyínà lánàá làájọ ń kùn náà láhùn lùkàrìbì tó wáyé pàwọ́ la bá gborí ǹjẹ́ a ní ẹ̀san a ẹ̀bùn tó fún wa fìràwọn ní ẹ̀bùn bẹ̀ yìí kọ́lá lẹ́yìn ilé òní kankọ́ ẹ̀kún wà ní àwọn tí ó ti kíni àwọn tí ó sún mọ́ba àtúnfà yẹn mọ́tò látara pé kíni látara pé bá borí fìràwọ́n wa àwọn òfìdádé àlẹ́ ìmúta wa sọ fún wa pé alukuma antum mulkun ó yá ẹ bẹ̀rẹ̀ ẹ̀jú ẹ̀dá ogun tẹ́ bá fẹ́ dalẹ̀ kárí ọba bẹ̀rẹ̀ sí ṣe ọba bẹ̀rẹ̀ sí da okun lẹ̀ ó bá dé jò ẹ̀rú bá ń ba ogun àwọn èèyàn nígbà tí ó yá alẹ́ musa alayhi salam bó náà ti jọ parẹ́ lẹ́ ẹ ọ̀pá ànábì musa kó kó ṣe jùlọ ẹ̀sìn kó gbé jòmí nù ó wá bẹ̀rẹ̀ sí lọ ìjọ wọn mi àyídà àyí àti ẹ̀lẹ́kọ́ fún máa sọ̀dà o ní bá bẹ̀rẹ̀ sí kó mi ní bá bẹ̀rẹ̀ sí gbé mi bá gbé mi tán alẹ́ musa bá mọ̀pá lẹ̀ àwọn òpìdá yìí wọ́n rí pé a ilé ìkọjá dán bó ṣe di pé àwọn òpìdá má bẹ̀rẹ̀ sí pé kí ni àwọn fẹ́ẹ́ kalẹ̀ àwọn gbà fọlọ́wọn ànábì Musa o fìlàwọn náà wá sọ fún ọ pé a máa ń sùn làwù kọ́bílà àzànà làkùn ẹ̀yin ẹ̀yin lọ́dẹ̀ gbà fún ànábì Musa kí n tó fún yín yọ̀ǹda ṣé fún wọn yọ̀ǹda tẹ́lẹ̀ ó ní kí n tó fún yín yọ̀ǹda ẹ ti gbà fún innahu lakabirukum alladhi allamakum as-sihr òun náà ni ọ̀gá yín ti ń kọ́ wà àdúgbò fún mínísílà ní ti ṣe fún yín ni pé ń gé yín nípa sí ìpayọ ni ń gé ọ̀sẹ̀ ọ̀tún yín àtẹ̀tẹ̀ ń gé ọwọ́ ọ̀tún yín àtẹ̀tẹ̀ òsì ń tún wá ṣe kí ni ń tún wá ṣe yín lá lórí ẹ̀ sọ lìbánà fún fíjì tó ìgbà ń wá ṣe kí ni ń ṣe yín lá lórí ìtumọ̀ rẹ̀ náà ni pé ń kàn yín mọ́jú àwọn yẹn wá sọ fún àlejò fún fìlà ọ̀nà pé kò sí nira gbogbo tó bá kò ṣe fọ́ọ̀kì ògbòdà yóò tó àwọ̀ kó ṣe iná máa jẹ́ kìí ààbì bí àyà tàbí ìyá ayé yìí nìkan náà ní dájọ́ rẹ̀ mọ̀ àwọn àgbà fún ànábì Musa alayhi salam ìràwọ̀n náà wá ní wàhálà ti dé o ẹ àwọn kan wá sọ pé fẹ́ wo Musa hàn yóò ti máa ṣe kí táwọn yóò máa pọ̀ lẹ́yìn rẹ̀ báyìí òun náà ló fà á títí ìràwọ̀n náà wá dìde ogun ó fẹ́ pa ànábì Musa ọlọ́run bá àdìsọ́lá ní ó yá ẹ jáde lé wọ́n bẹ̀rẹ̀ sí jáde wọ́n bẹ̀rẹ̀ sí lọ wọ́n bẹ̀rẹ̀ sí lọ títí náà bí wá lòlẹ̀ ìpìnà omi nígbà wọn kan omi ọlọ́wọ́ bá àdéjọ́ látún sọ fún ànábì Musa pé iṣẹ́ tọ́pa rẹ̀ ó ṣe tún kù tẹ̀fẹ́sẹ̀ kàrà lẹ́bì Musa mọ̀tẹ́lẹ̀ tó dìde ọba ní kó fi ọ̀pá nà odò odò bá lanu nígbà tí odò lanu ó di pé Musa àtàwọn ìjọ rẹ̀ wọn kọjá láàrin odò náà bá ṣe kíni ẹ́ àtàwọn ìjọ rẹ̀ àwọn náà bá tẹ̀lé àwọn náà wọ́n tẹ̀lé wọn láàrin odò wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn bàtà nẹ́bí Musa aleyhisala nígbà tó dé òkè odò ọlọ́run bá aleyhisala ní kódò pàdé padà òun náà ní fèrè áwòrán àtàwọn tí wọ́n ti fẹ́ jẹ́ ìjọ ìyàwó kékeré wọ́n bá parẹ́ ọwọ́ àkú anẹ́bí Musa àtàwọn tẹ́gbà wàhálà bá tún wà ló parí àwọn tí wọ́n gbà fún anẹ́bí Musa ìyàwó bá ní ìsọ̀rọ̀ yìí àwọn atúnfẹ́rẹ̀ wàhálà bá tún pẹ̀lú anẹ́bí Musa ìtàn anẹ́bí Musa pọ̀ nínú alukur'an ìtàn ló pọ̀ jù ní àwọn tàwọn ọlọ́run wọ́n wá bẹ̀rẹ̀ sí bá ànábì Mùsá wọ́n bẹ̀rẹ̀ sí kíni wọ́n bẹ̀rẹ̀ sí fa wàhálà pẹ̀lú ẹ̀ wọ́n lóúnjẹ táwọn jẹ táwọn jẹ àwọn báwọn kó bá àwọn oúnjẹ jáde wọ́n bẹ̀rẹ̀ sí tọ́lọ̀ ní ìran ànábì sallallahu alaihi wasallam létí láti fi pẹ̀tù sọ́kà ànábì sallallahu alaihi wasallam ipe gbogbo ohun tó bá rí ní fìtínà àwọn ànábì tó kọjá làwọn náà rí wàhálà o ọlọ́wọ́ bá àdìsọ́lá wá ní ànábì Mùsá nígbà tí ń sọ fáwọn àjọ rẹ̀ pé lima tùdúnà ni èsè kí ló dé tẹ́ẹ̀ fi ń fara ni ní tẹ́ẹ̀ fi ń ẹ̀yìn náà ti ti ma ó ti ṣe ọlọ́wọ́ bá àdìsọ́lá ni mí

anábì sallallahu alaihi wasallam anábì wá ń pa wọn láti anábì wá ń gbé wọn pẹ̀jù tí wọn gbé ẹ ní sùúrù ẹ máa ní sùúrù anábì wá ní rahmatullahi ala musa àánú ọlọ́run kó máa bá mi bá anábì musa alayhi salam laqad udhiya bi akthara min hadha wa sabara wọ́n ti sùtá bá anábì musa tó ju wele lọ wọ́n fara ní anábì musa alayhi salam tí ìnira yẹn lágbára tòun ti bẹ́ẹ̀ anábì musa alayhi salam ó ní sùúrù ó ti láparadà òun náà lọ́lọ́wọ́ bá àlejò láfi ń sọ fún àwọn àlùmọ́ àlejò sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá àlejò na ayé àlejò náà àmọ́ la takunu kálẹ̀bí náà ẹ mọ́ta ẹ̀kẹ́ bí àwọn tí wọ́n ṣe gíní àwọn tí fara ní o fa bara'ahu wàkánà inda Allahi wajiha tẹ́ ànábì Musa ó jẹ́ wàjì ó jẹ́ ẹni tó jẹ́ kí ni ẹni tó láàyè lọ́dọ̀ ọlọ́run ọba àdìjọ́lá ó jẹ́ ẹni tó nípò tó ga lọ́dọ̀ ọlọ́run ọba àdìjọ́lá àyà yìí ọlọ́run ọba àdìjọ́lá fi kí ni ọlọ́run ọba àdìjọ́lá fi rán ànábì létí ni ó fi jẹ́ ìfẹ̀sùn sọ́kàn fún àwọn tá a jẹ́ mímí òdodo ìpè tẹ́ ẹ bá rí ìnira látọ̀dọ̀ àwọn kèfèrí kéṣẹ̀ ẹnìkan o ànábì Musa alayhi salam òun náà rí wàhálà sọ́dọ̀ àmàjọ rẹ̀ wọ́n fara ní. àárín tí wọ́n sọ fún wọn pé ṣe bẹ́ẹ̀ gbà kó ọlọ́run ní mí ọ̀kọ́ tí àlọ́ múna á ní ọ̀rọ̀ sórí láì lé ìfún ẹ̀yin náà mọ̀ ọlọ́run ní mí ṣùgbọ́n ìgbẹ́rù mọ́rí wọn wọ́n tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ látara bẹ́ẹ̀ òun náà bá a máa tẹ̀síwájú pẹ̀lú àyà ẹlẹ́ẹ̀karùn-ún nínú sóràtù àbí àyà ẹlẹ́ẹ̀kẹfà nínú sóràtù sọ̀ àbí Allah subhanahu wa ta'ala kọ́mọ́ tàbí àríkún àgbóyè ìpínlẹ̀ fún wa ó fi ẹsẹ̀ wa nínú lórí àwọn ẹni sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lá àbẹ̀lẹ̀ ọba àdìsẹ́lá tó wà láàfin òdodo mọ̀hálò òdodo ó ti kásẹ̀lì àbẹ̀lẹ̀ ọba àdìsẹ́lá tó fi ìbàjẹ́ àwọn àníbàjẹ́ ọlọ́ọ̀ba àdìsẹ́lá tó ní kí á وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك